له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فهو ما هو بطالبه وما دعاء الكافرين إلا في ضلال kí ni ètò ìpìlódó tí ó máa dé sí ti bọ̀yìn nìkànnì yìí 107.9 FM ní dédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ṣàmùsùndé ní ṣètò bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí ìṣẹ́lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣọ́táyọ̀ ṣàmùsí bàbá ẹlẹ́rọ ní àkúlẹ̀ sẹ́ríkì ògùnmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq àgbàlọ́rẹ́ mahamud awal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi wa kafa ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا قيت يا تفو لعبة الحمد لله أترى لك ولا رفو أفواب أشواجوا نبيوا Muhammad bin Abdullah sallallahu alaihi wa sallam àbí ọlọ́run bá kí ló bá wa ṣàlékún yọnu rẹ̀ fún àwọn ọ̀ṣọ́ba. Kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa kí wa káàbọ̀ síbi ètò wa tò ní ìpè òdodo. Ibi tí a bá dé lánàá náà ni a fi ti ń tẹ̀síwájú lónìí. A ń sọ àwọn solution fún wa nípa gbogbo nǹkan nípa àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn. Ó ṣe dáhùn sí àwọn èèyàn tó dà lónìí kí náà ni à ń yanjú ẹ̀ fún wa bọ̀ kí ni tó lè jẹ́ way out a ti mẹ́nu bà fún wa lánàá wípé pípadà sínú alukur'an sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam kò ní yanjú sí wàhálà tá a bára wa nú ẹ̀ lónìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa bákan náà ajẹ́ ká mọ̀ wípé ká ṣàkólé kan lọ wáyé mọ̀ ẹ̀sìn pẹ̀lú àgbáyé tó fẹsẹ̀ rinlẹ̀ ìyẹn ni al-aqidatu sahiha wípé téèyàn bá ti mọ nǹkan ọ̀tá nǹkan ẹlẹ́kẹta ta fẹ́ mẹ́nu balẹ̀ nínú àní ọ̀rọ̀júrò. ọ̀rọ̀júrò ilẹ̀ ìlànà ìrọ̀ àṣìṣe. ọ̀nà ni kí a padà ó dùn àwọn olùmọ̀ ẹ̀sìn. Adọ́lákì. Àwọn olùmọ̀ ẹ̀sìn wọn ni. Àrọ́ àṣìṣe. Àwọn tí wọ́n jìjò nínú àgbọ́yé ìmọ̀ ẹ̀sìn. Afá níta lónìí. Lòmí èdè lápá ló lọ èdè lárúbáwá. Lòmí translation ló lọ ṣé wá lè fi ẹni tí ó lọ ṣe linguistic nílé ẹ̀kọ́ ní yunifásitì kan lọ́kàn arabic language ó lọ́kàn english language ó lọ́kàn kankan kò wá ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa òfin àlè fi kódà tó bá dé court lọ́yà wọn á máa sọ̀rọ̀ pòfẹ́sọ̀ nínú èdè èdè òun á kàn máa wòran ni ṣùgbọ́n lónìí àwọn èèyàn mọ̀yàtọ̀ rẹ̀ ìyẹn lè fi máa gbọ́ àwọn wáàsí tó tako ìpìlẹ̀ ẹ̀sìn tó tako ọ̀rọ̀ ọlọ́run àti ojúṣe rẹ̀ ìròrí ọ̀rọ̀ lásán ìrégbè eléyìí mo tó túbọ̀ jẹ́ wàhálà tó dayé rúre láwọn olùmọ́fínlẹ̀ tá a bá fẹ́ wá ìmọ̀ ẹ̀sìn o ṣé ká lọ fún àwọn àfẹ́ ẹ̀sìn tí wọ́n yanjú òdodo ọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn àti sànàbí sallallahu alaihi wasallam torí pé táwọn ènìyàn bá ti ṣègbè àwọn èèyàn á ṣègbà lọ́wọ́ wọn. الرجوع إلى العلماء الراسخين ti padà sọ́dọ̀ àwọn àfẹ́sìn tí wọ́n jìdò nínú ìmọ̀ òfin ọlọ́run. Ọkọ̀ọ́lá Allahu ta'ala. Ọlọ́run bá sọ fún wa báyìí wípé. Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Ó ní àwọn ẹni tí ó lẹ́tọ̀ọ́ tó lẹ́yẹ àwọn ẹni tí wọ́n sún mọ́ kámọ̀ káwọn ilé ìpáyọ̀ ọlọ́run jù láwùjọ nínú ìbàdí ìrìn lámà nínú ẹrú ọlọ́run àwọn náà ni àwọn olùmọ̀ ohun onímọ̀ ń ka ń ké ń fa ẹmọ̀ fáwọn yẹn náà máa fi ń fa àfa lónìí tó bá rí wọn pẹ̀lú pálapàla bóyá ká àfa kan mọ́bi tó ti ń jó àbọ̀n ká àfa tó ti ń mutí àbọ̀n ká mọ́bi tó ti ń jí obìnrin olóbìnrin mú ládùúgbò á ní àfa ẹ̀dẹ̀ ibà àfa rẹ̀ ń tẹ́ tó ti tẹ́ fa ẹ̀hẹ́n tó rọ́mọ̀ pé ń tó ń ṣe yẹn kò sí ti kan yẹn. Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Kí ni ẹ ta kẹsí rẹ̀ ó tún ta kò mòró à? Áyà kàyé ó wà nínú Suratul Fatir àyà nílẹ̀ kejìlélógún àyà ètè. Allahu ta'ala. Aláwọ̀ bá tún sọ láyé ní ìrí pé. Yorùbá illáhù alladhina amanu minkum walladhina utul ilma daraja. Olúwọ̀n ọlọ́wọ̀n bá ṣe àgbéga fáwọn tí wọ́n káyọ̀ ọlọ́wọ̀n bá nínú àwẹ̀ dèèyàn. Ṣùgbọ́n gbéga ẹ̀yìn ìwà tóun tó wá ṣe lọ́tọ̀ káwọn tí wọ́n tún wá jẹ́ àwọn olùmọ̀ àgbéga tí wọ́n tún ju tí gbogbo olùkọ́yọ̀ ọlọ́run àbátáyé lọ wọ́n tún sọ pé ìmọ̀ ló ti ayé rú lọ́rọ̀ ìmọ̀ tí ó kọ́ ló ti ayé rú o ẹlòmíì tún sọ lónìí wọn ni pé èṣe mímọ̀ yẹn náà ní ṣètọ́ ní nípa fi ṣèkúrágá sọ́lọ́run àrárá o ìmọ̀kọ́ o kì í ṣèmọ̀ ní ṣètọ́ ní fi فقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما arábìnrin ẹnikẹ́ni yóò sallallahu alaihi wasallam tó bá ń tọ́jú ọ̀nà fún lọlé kí ó lọ́dẹ̀ àwọn àfáà súnà àwọn ṣe àwọn àfáà tí wọ́n pa láǹgbàjú ogun tí kìí ṣe àwọn àfáà tí wọ́n jókòó tí wọ́n kàn kàn mọ́lé kí ó lọlé olówó tí kìí ṣe àwọn àfáà tí wọ́n ń kàn ń halẹ̀ ládùúgbò tí wọ́n kàn wá ń ṣe fáàrí tí ò ní ìtumọ̀ tán ṣe ṣìnà tí wọ́n ń parọ́ tí kìí ṣe àwọn àfáà tí wọ́n. máa sọ̀rí kan yẹ́lí tẹ́lẹ̀ sọ̀bí ìrìn àwọn. ẹnikẹ́ni tó bá tọ́jú ọ̀nà kan láti lọ wáyé mọ̀. ilà sàhálà sọ̀rí kan bèèrè ìlàlùjá náà òṣèlú àwọn ẹni tó bá tójú ọ̀nà kan láti lọ wáyé mọ̀ ẹ̀sìn báyìí ọlọ́run bá ṣí ní rọrùn fúru ẹni bẹ́ẹ̀ láti ráàlì jẹ́ ńlá wọ́n dẹ́gbẹ̀rẹ̀ lọ́kẹ́yà láti mọ pàtàkì ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn pàtàkì púpọ̀ ó jẹ́bi pé àwọn olùmọ́jẹ́ ká mọ̀ wípé àwọn onímọ̀ yìí àti tí wọ́n ń kọ́ ni kì í kàn ń ṣe mọ̀ lásán o ẹ̀sìn ni tí wọ́n ń kọ́ wa o a pàtàkì rẹ̀ wípé ẹ̀sìn ni o. Ah, ní ìkan nínú àwọn nínú ọ̀rọ̀ àwọn sáàbù tí wọ́n ti rán ní inna hadha li'ilm. inna hadha li'ilm dínú. wọ́n ní ìmọ̀ wa tí à ń sọ yìí nípa ìmọ̀ kí ó tà ń sọ yìí. ẹ̀sìn ni ọ. inna hadha li'ilm dínú. wọ́n ní ẹ̀sìn ni ìmọ̀ yìí. manzuru amma ta'khuduna dinakum wo ọjọ́ sáré ti ẹni tẹ́ ẹ̀ ti fẹ́ kọ́ ìmọ̀ ẹ̀sìn ìgbòlẹ̀ ti fẹ́ kọ́ ìgbòlẹ̀ ti fẹ́ gba ẹ̀sìn torí báyìí ẹ̀ṣọ́ ọ̀dà fún àwọlẹ̀ ti ń kí ó ẹwọ́ gbòlẹ̀ àwọn yìí ti ń kí ó ẹwọ́ gbòlẹ̀ ti ń kọ́ ìmọ̀ ẹ̀sìn tí a bá ní àǹfààní àti kọ́ ìmọ̀ ẹ̀sìn níbi tí ó lálàáfíà èèyàn rẹ̀ sì ṣe gbádùn kí lè tó fún tẹ̀lé قيام العلماء والولاة والمصلحين ببيان عقيدة السلف الصالح. èyí tí àwọn èyí tí àwọn àwọn responsibility tọ́lọ̀ wọn bá ń là bọ̀ gbogbo tó bá jẹ́ àfa lọ́rùn. Ìyá mo lè rìn lẹ́nà àfà máa dáràn lálẹ́ kìyàmọ̀ tí ó bá ti tẹ ọlọ́run. ó ti ṣe olùmọ̀ láwùjọ wọ̀nyí àní kó tún tó bá ń bàjẹ́ ṣe. wàlíwúlà. àwọn bàbá wa nígbà tí nǹkan bá fẹ́ bàjẹ́ tó fẹ́ máa pín ẹ̀kẹ́ àbúyọ̀ ti tẹ lọ tún wọ̀. tí ìyọ̀ náà bá wá di tó ń bàjẹ́ kí la fẹ́ fi túyọ̀ sí. ìyá ẹja gbọ́ Suratul Baqara àyà 159. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى Ọlọ́run ní dárí dájú àwọn ẹni tí wọ́n ń fi tí a ṣàlàyé, Ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú òfin àwọn Ọlọ́run àwọn tí wọ́n wá fi ń pamọ́ tí wọ́n tún dé pàlẹ̀ kò fún àwọn èèyàn. mi bá di máa bá ìjànà òní náà sì dé kìtà ààbẹ. wàláyé ó máa ń dàbí ìgbàgbé ẹsẹ̀ kí lórí pé pé àwọn àfa wọn máa àtàkì àwọn àfa níbi jà yìí gan. àfa fúnra máa ń sábà kílẹ̀ ẹ̀fásitì lórí àwọn àfa tí wọ́n máa ń tú àyàlùkọ́rá ní tuntun torí pé àwọn gangan ni wọ́n jẹ́ irinṣẹ́ gbòǹgbò ilé ìtò ìdáyé rú. Báàdì máa dábàá yìí bàyànná wọlé náà ṣe fi lè kíta. Àwọn àfàlà súnmọ́ àwọn tí wọ́n ṣèjọba. Àwọn la súnmọ́ àwọn olówó nílùú. Àwọn la súnmọ́ mẹ̀kúnnù. Àwọn la súnmọ́ àwọn àyálọ́jà. Àwọn la súnmọ́ gbogbo àwọn èèyàn tó ń ṣèkó má pè wá, má ṣèyàwó, má kàn sí wa. Bí wọ́n fẹ́ kó lọ nílé wọn, má fi tó wa létí pé kí tí ó yẹ ká ṣe. ibi tàbá wá darí àwọn èèyàn gbà ó dàbí èèyàn wọn kún wọn lè dá ṣe àwọn àfa yìí náà ní àwọn àfa yìí náà ní táàfà bá ti wá ń sọ òótọ́ ń tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ayé arójú ara yìí. الذين يكتمون ما أنزلنا من البينات والهدى Ọlọ́run ní àwọn tí wọ́n fi ń tà sọ̀kalẹ̀ tí ń ṣe òótọ́ ọ̀rọ̀ tí wọ́n fi ń pamọ́ tí wọ́n tó pa àwọn èèyàn. Bọ́ọ̀dì máa bàyà náà olè náà síbi ìkìtà. Ó ní lẹ́yìn ìgbà tí wọ́n lọ́wọ́ bá ti kílẹ̀ kíní tó ti ṣàlàyé Kúrú ayà táwọn èèyàn sílẹ̀ nínú eh, Suratul Hadid, ayà 20 yẹn, ayà nípa àwọn akéwì, táwọn afá àkọ́dẹ̀ sọ ayà múzíkì kó tọ́nú ẹ̀sìn. Àwọn akéwì iná kẹ̀rẹ̀ rí tó ṣe wá sí ẹlòmí àjòkó àdèmà Brẹ́ọ̀sì tó ń sọ àdèmà sọ báyìí pé ẹgbẹ́ sọkúso táàfà kọ́ máa ń sùn ní ti di ìmánì sẹ́yìn rọ́bìtì ó ti ń ka lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti lọ download ẹ̀ ó ti ka nǹkan tí wọ́n ń sọ yẹn ó ti rí tòótọ́ kò sọ ni ọ̀rẹ́ contradict ń sáwọn ẹni ìṣíwájú sọ. lásán àfa àti gbọ́dọ̀ páyọ̀ ọlọ́run ká ṣọ́ra kásọ́kí ló ń jábọ́ lẹ́nu wa. mìíràn bá di máa bàyà náà wùlé náà ṣe wílgì sáàbì ọ̀la ìka yẹlẹ̀ ànúhùmọ̀ lọ́hù wà yẹlẹ̀ ànúhùmọ̀ láìnú. olùsàlẹ̀ ní ìyẹ̀wò káwà fábẹ́ ẹ̀ tó tòdodo ọ̀rọ̀ fáwọn èèyàn. ẹni tí ò bá ti sọ ọlọ́run bá ní lẹ́yìn tó ń fi sùn láyé rẹ̀. ó ní ra àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ẹni tí wọn ọlọ́run bá ti gbé òun ṣiṣẹ́ bí lé wọn lórí. ọ̀yẹ́lẹ̀ ànúhùmọ̀ láìnú. àwọn apá tí wọ́n fi ọlọ́wọ́n bá ní gbogbo fún ọlọ́wọ́n bá dá a máa gbé wọn ṣé pé a máa ṣẹ́bi fún wọn. ìlọlẹ́rì iná tààrú. akẹ́ni tó ń ti kọ́ àti ìtàn sọ ètò wa tí bá. wà á fìlà ṣòro. pírísẹ́ńtì tánà bí sọ ní pé àká ibòmí náà dára. ọlọ́run bá ti hùwà bàjẹ́ rí kí orí ó ti kọ́rin rí. wà á fìlà ṣòro. ó ti ṣe kó ṣe rí. wà á fìlà ṣòro àwọn tí òkú tó fi ọlọ́run ni wọ́n máa ń mú ọ̀hún tí yàn mọ́ lé àwọn bàbá wa lọ police station wà lọ gbà á lọ gbà á lẹ̀ táwọn tí kìí ó bá lọ ní eh, bàbá àfáàdé alájẹ àṣẹ́kù ìmáàmù kí ló wá ṣẹlẹ̀ sáwọn àfáàtò wa tàná máa ń kọ́ wọ́n máa ń ọmọ tí wọ́n àpé kúrò ẹwà wọn àfàtẹ̀ ní àwọn tí wọ́n mú ayàl kúrá ni wọ́n sórí ẹ̀kọ́dọ̀ wọ́n ti fi ń sọ̀kọ́ sí táwọn ọmọ tí wọ́n bàjẹ́ kúrò. ìlàlẹ́bínà tààbù wà pẹ̀lá. àfẹ́ńtọ́ bá tó dẹ̀ ṣàtúnṣe wọn bàjẹ́ tó wà lọ́wọ́ ìṣẹ̀lá yóò fi ọlọ́run fún àwọn. ọlọ́run ìgbà àtúbọ̀ àlẹ́ ni wọ́n á tàwọ̀ àbọ̀rọ̀ ṣe. ọlọ́run gbogbo ẹ̀yà fàṣẹwà lórí ìsọkúsọ wà bàjẹ́ ìjà tó bá wà. àlẹ́mọ̀ bí ilmi ìlàmì àmàlà. ọkàn nínú àwọn sọ́ra gbọ́ pé onímọ̀ tó bá nímọ̀ tí wọ́n lò. àlẹ́mọ̀ bí ilmi ìlàmì àmàlà mọ̀ázàbọ̀ kọ̀bílà ọ̀bàdìlẹ̀ wásánì mọ̀ázàbọ̀ kọ̀bílà ọ̀bàdìlẹ̀ wásánì. ọkàn yẹn ni ọlọ́run bá jẹ́ níyà kó tó á ti ń tẹ̀síwájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ẹ kọ́ńkọ́n bí àwọn ọ̀rọ̀ míì náà ní ọ̀la inṣàlá àwọn èèyàn béèrè nípa pé téèyàn bá tẹ ìtọ̀mọ́lẹ̀ àbíyàgbẹ́ ṣé ló wà lẹ́yìn ọ̀tí já báyìí àbí èèyàn táǹbà fọmọ téèyàn bá táǹbà fọmọ àlùwàlá rẹ ti já o ṣùgbọ́n téèyàn bá tẹ ìtọ̀mọ́lẹ̀ àbọ̀wọ̀ èèyàn kan ìtọ̀ àbíyàgbẹ́ àlùwàlá ò já látara àjẹ eléyìí ìfọwọ́ kan ìhòòhò ọmọ olóba jẹ́ ṣùgbọ́n ìfọwọ́ kan ẹ̀gbìn kò ba jẹ́ باكو جو كتب وفواني أكريتو جيلو جيتا برا سبحانك إلا أنت إليك السلام عليكم ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlúwà òun náà ni 080 35 75 14 66